Allahu Akbar iṣẹ́ bá láì nìyó ah mo lè tọ́jú ìkẹ́ ìtọ́jú náà bá bí ẹ ṣẹ̀ sí kí máa jí ẹ dáhùn lẹ́nu màá fọ. gbọ́ má ṣe dànù kí ló fẹ́ ṣe kí ló dé tó ṣe dànù. kò ṣe tẹ̀sí ni. kò ṣe tẹ̀sí ibi tí báwo àbọ̀ mò ń dùn sọ. ṣe bó tó ti pèsè sí kò dá ẹ lóhùn irú ìwà wo lo wù tí ò fi dá ẹ lóhùn táwọn èèyàn bíi ti ń bẹ̀rẹ̀ rè tẹ́ ti ń dá wàhálà lẹ̀ ìwà wo ló wà lọ́wọ́ rẹ tó fi pera tó fi pèèyàn sẹ́sìn tí ò fi dá ẹ lóhùn ó sì yẹra rẹ wò ó mọ̀ ẹgbẹ́ rú àwọn nǹkan báyìí tó bá ní kó gbé kó gbé jù nù ó lè fẹ̀mí ara rẹ wéwu nítorí wípé ẹlòmíì ti gbérú ẹ̀ lójú ẹ̀ ti fọ́ ohun tí ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú nìyẹn ó pèrè ààrẹ lóníṣẹ́ ọlọ́run rúbà sọ́dọ̀kọ́sí mi báyìí ní fàkáìkà káìrò mi sọ́dọ̀kọ́sí mi báyìí ní kàfáì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jásí wípé ẹnu rẹ ló ti sọ jáde tó fi pèèyàn lẹ́sìn ó dájú wípé kò ṣẹ̀ṣẹ̀ máa fi iṣẹ́ ọwọ́ rẹ kò ṣẹ̀ máa gbélé dànù ṣé tó bá gbé dànù ṣé yóò mọ̀ pé wọ́n ló gbé dànù. ìsìláàmù yusuf láàkúnṣe rafihi ẹ̀sìn ẹ̀sìn tó rọrùn ni ọlọ́run ò kọ́ wa ní jàgídíjàgùn kò sọ wípé gbogbo ohun tá a bá rí lẹ̀ àti tó ṣe fọwọ́kàn àti tí ò ṣe fọwọ́kàn ká máa mú ká máa pé dànù mo wá fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run yìí tó já sí wípé ẹ̀sìn mi ni ẹ̀wọ̀ ẹ má wò wá mi á dákẹ́ lọ jáwọ́ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gba ìsìn tó jẹ́ pé iṣẹ́ owó yín ìwà yín ni ò jẹ́ kí wọ́n lè tọ̀ yín wá láti wá gba ìsìn Islam fún ìdí èyí ẹ fi gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe lẹ̀ tó jẹ́ taburú kẹ́ wá kọjú sí ti dáadáa. ní gbogbo àwọn èèyàn tí wọn bá tọwọ́ yín gba Islam tẹ́ ti fìwà burúkú jákulẹ̀ tó bá dijọ́ ọ̀gbẹ́ǹdì àlìkìyà ọmọ ọlọ́run ọba mi yóò béèrè